الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل بالله وكفر به والمسجد الحرام وإخراج أهله والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونهم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيرد وهو كافر فأولئك فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل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 oṣù rọ̀mọ̀bánà alákọ̀ọ́lé nínú ìjọ náà àbánú rẹ̀ ìní kí ẹ̀rọ sẹ́yìn ìjọ tí wọ́n lè lóde wọn mú oṣù àwẹ̀ torí pé àǹfààní tó sí ilẹ̀ fún lọ́lọ́pọ̀ ọ̀dọ̀ ọ̀nà tí ó ti gba ládàá ọ̀pọ̀lọpọ̀ ìdárọ̀lọ́wọ̀ fún láǹfààní yẹn ọwọ́ nínú àwọn ẹni tó pọ̀ nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n bá rò ní ìjọta tí wọ́n bá rò ní èsì tí wọ́n sì máa lónìí. lọ́gbọ́n bá dá ẹ̀mí ẹrú sí di oṣù àwẹ̀ míì dájúdájú àlékún kẹrọ lọ́wọ́ bá tó ṣe kọ́ lọ́wọ́ sí àlékún kẹrọ lọ́wọ́ ìdí wá ní pé ọjà ń fà ní rẹ̀ ọ̀dà ní pé òun mú ìjọsìn àti báádà àti súnmọ́nà ní gbogbo sẹ́tọ̀ ọ̀sẹ̀ ní oṣù náà gbogbo ìgbìyànjú ẹ̀dá kó ni ó ṣe rí ipò tọ́gbà wájú ọdún lọ ẹ̀kọ́ máa ní pàápàá jùlọ ní oṣù pápọ̀ ní oṣù ẹ̀ka pápọ̀ jùlọ ní oṣù pápọ̀ ní iṣẹ́ ládàá káka alukurani lọ́pọ̀lọpọ̀ kasi ọ̀pọ̀lọpọ̀ istifa asafirula kamasi ọ̀pọ̀lọpọ̀ sukanala kamasi ọ̀pọ̀lọpọ̀ láìla ìdàbà ẹni tó ẹ̀kọ́ dé ìṣẹ̀lẹ̀ mùsùlùmí nínú oṣù rẹ̀ àbí nínú àwọn ọ̀dọ́ rẹ̀ oṣù tá a wá dùn rẹ̀ oṣù tó ẹ̀kọ́ dé pé gbogbo tí ọba ní iṣẹ́ ìyàlá ń kó dínà sí nínú oṣù gbogbo tó ń ṣe tí wọ́n gbọ́n mọ̀ pé bọ́ọ̀ bí ọ̀bá ṣe já sí ẹ̀sẹ̀ fún ọ wọ́n wa nígbà tá a bá bára wa ní oṣù àrò ìdúmọ̀ làwọn sọ à ń pẹ́ ṣùgbọ́n tó dá wa lójú náà nígbà alábàlà nígbà náà ó ti lè ká máa gbàdúrà kápẹ́ láyé tó àwẹ̀ kan náà lábàlà nígbà nínú tó ìdílé gẹ́gẹ́ bí mùsùlùmí àsìkò tó ọba láǹfààní àti ìṣèjọsìn máa rò pé ó ṣeé ṣe kí n bára àǹfààní mi mọ̀ àdẹ́sọ̀rọ̀ báwo àlẹ́ wọ̀ sẹ́lẹ̀ tẹ̀ nínú káàkiri ẹ̀ máa mú lójúmọ́ ṣùgbọ́n gbà mí táyà ní bá tún sàkóso àwọn sọ fún àwọn sàhábà pé sunday sàlátà wẹ́ẹ̀dì ẹ̀ kí irun irun ẹ ti ń dágbére ìyẹn pé bàbá fẹ́ kí àṣùbà àwọn ọkọ̀ sí pé irun tó rọ ọ̀pọ̀ ni mọ́bí tíṣà bẹ́ẹ̀ ni ìṣá àṣàṣùbà ìyẹn ni pé ọkọ̀ kan àrẹ pọ̀ bí bàbá fẹ́ kí irun kan tó kí ni tó bẹ́ẹ̀ ni ó ti ẹ pé ìwọ̀sí gbogbo ìjọsìn tó bá lásìkò ààrẹ tá ń gbà ààrẹ ojúmọ́ kọ̀ọ̀kan tẹ́lọ̀ náà ló gbó sí ìsìnkọ́ jẹ́ pé ẹni tí ń gbà kan yìí nítorí ìdílé ní ìgbọ́dọ̀ fi ṣeré ní ìgbọ́dọ̀ jẹ́ kí nǹkan bí òkú mi ládàá lọ lọ́lọ́pọ̀ ọ̀jọ̀kan lọ́lọ́pọ̀ ọ̀jọ̀kan tí kò ní ládàá lọ kọ́lọ̀ lọ́sàn-án lọ. ní ìtẹ̀síwájú nínú tẹ̀síwájú ayé tí wọ́n bá kọ̀ ọ̀rọ̀ náà bá tó sọ fún túwẹ́ tí bá padà pé yẹ́sì àdúrà ká àníṣá ní àwọn ìdíkà ní gbé. wọ́n bí ọ léèrè nípa àkóso alápọ̀nlé ká máa jagun ní oṣù alápọ̀nlé kó ìdánú fi ìkàbí sọ fún wọn pé ìmáa jagun nínú oṣù alápọ̀nlé ètò tóbi níwájú ọlọ́ ọlọ́pọ̀ bá lè jọlá wọ́n sáwọn oṣù kan tó pé wọn lóṣù àpọ́nlé àwọn oṣù tí wọ́n lápọ́nlé àwọn mẹ́rin bí ẹ bá kọ̀ọ̀rọ̀ àlè ti sọ̀rọ̀ ọlọ́pọ̀ bá lè jọlá ní ìní àjẹsẹ̀ ṣòwò ìrìnà wà nà àṣà ọ̀ṣà àti ìjáde lá yàwó màfàlà àṣàmàwá ti wà ní àpò nínú àrùbá àti tòrò ọlọ́pọ̀ bá ní tọ́lá ó ní iye oṣù ló ń kà níwájú ọlọ́run oṣù méjìlá inú àwọn ọjọ́rọ̀ ẹ̀ lọ́lọ́pọ̀ bá ti dá àwọn sánmà àti ilẹ̀ ọlọ́pọ̀ bá ní tọ́lá ní inú àwọn oṣù méjìlá yìí àwọn oṣù mẹ́rin kan wà tọ́jú pé àwọn oṣù tí wọ́n lọ́lá ni tí wọ́n láǹfààní. àwọn oṣù àdéhùn sọ̀rọ̀ bá àdéhùn sẹ́lẹ̀m ọwọ́ sàlàyé rẹ̀ fún wa ó ní kàlá gbogbo tàwa ìyá tó ń wọ̀rọ̀ tàbí gbọ́dọ̀. àlẹ́bí ni àwọn mẹ́ta lọ àwọn oṣù náà tó tẹ̀léra wọn. wọn náà ni dùlùpáàdà dùlùpíjà àtúnṣe muhammad dùlùpáàdà olóṣù kọ̀ọ̀kanlá ìjà fún olóṣù kéèjìlá muharram fún olóṣù àkọ́kọ́ tọdún tọ́tẹ̀lẹ̀ anabi kẹta ibi tẹ̀léra wọn anabi sọ́kà ẹ̀sìnlẹ̀wọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ọ̀hún wọn lẹ́sìn ọ̀bájá òmùtọ̀ ọ̀bájá kéèké ọ̀tẹ̀lẹ̀ jùmọ́dà láàfẹ́ tọ́wà láàrin jùmọ́dà àtúntò ṣàbán yẹn pé oṣù kéèké kàlẹ́ndà hijira àwọn oṣù wọ̀nyí ọlọ́ọ̀bá pé wọn lóṣù àpọ́nlé kọ́dà ọlọ́run ọba ó ṣe lókè pé àwọn mùsùlùmí ọ̀rọ̀ gbọ́dọ̀ jagun tí ìbá ṣe kọjá túláàsì wọn ò gbọ́dọ̀ bí ogún nínú àwọn oṣù wọn lórí àwọn oṣù alápẹ̀lẹ́ yìí. kọ́dà nípa táwọn ọ̀sẹ̀ bọ́ tí wọ́n bá tuntun ní àwọn débi kan ọlọ́ọ̀bá ní kí ẹ tó gbógun tí wọ́n fẹ́yìn lọ sára aṣùgbò lóhùn. ẹ ti kí àwọn oṣù àpọ́nlé ọ̀rọ̀ lọ sí àwọn oṣù àpọ́nlé bá parí ìgbà náà ẹ lè síbu ọwọ́ sẹlẹ̀ pé àníṣọ́rọ̀ láwọ̀ àríwọ̀ sẹ́lẹ̀ ànẹ́bì ráwọn ọmọ ogun níṣẹ́ nínú oṣù jùmọ́dá jùmọ́dá ápì ìyẹn pé oṣù kẹfà ní ìtọ́jú pé kò sínú àwọn oṣù àpọ́nlé tí ṣẹ̀yà ní a wọn ọwọ́ sẹlẹ̀ pé àwọn sàhábà ńgbà wọn lọ láti kí sí àdéhùn sọlọ́lá wa ní ọ̀sẹ́lẹ̀ ogun sẹlẹ̀ wọ́n pàdé ọ̀kan nínú àwọn ọ̀tá wọn nínú àwọn ọ̀tá islam tí wọ́n pè ní ibùdó adọ́rọ̀ mi ogun sẹlẹ̀ láàrin wọn débi pé wọ́n pa ibùdó adọ́rọ̀ mi ìjọ tí wọ́n wá síbi ní ẹ̀sẹ̀lẹ̀ ọjẹ́jẹ́ ìjọ tí oṣù pàápàá yìí alẹ́ tó sùn kẹfà parí lè tó dé pé ìjọ kejì rẹ̀ ìní ọmọ jẹ́ ìjọ àkọ́kọ́ oṣù rọ́jà ìjọ tòmátìrì dìmọ́dà táàbì parí nínú àwọn kékeré ìní wọ́n wá nílé lẹ́rìí nígbà nẹ́bí sọ̀rọ̀ náà wà ní ìwọ̀sẹ̀lẹ̀ òun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ti kakó díẹ̀ sí wọn gán nípa pàbọ̀dọ̀ jákúndú àwọn oṣù wáyé oníkàìtì ẹgbógun tí wọ́n ní àwọn kò péjọ rájà péjọ àkọ́kọ́ oṣù rájà ní ìtọ́wà náà àwọn oṣù àpálẹ́ wọ́n á bí àdẹ́m sọ̀lá àdẹ́m sọ̀lá ní èrè pẹ̀tọ̀ wọ́n tó ní àbọ̀rọ̀ kí lọ fẹ́ sọ mi léyìí ọlọ́wọ́ sọ àyè kalẹ̀ ìgbà wọn bí ọ léèrè nípa oṣù àpọ́nlé kí ní ìdájọ́ kájà ó ní oṣù àpọ́nlé pọ̀lìtìkálù bí ní ṣẹ́bí sọ fún wọn pé kájagun ní àwọn oṣù àpẹẹlẹ ètò tóbi níwájú ọlọ́ ọlọ́wọ́ bá kù lóòótọ́ ni ṣùgbọ́n wọ́sọ́dún à ń sẹ̀bí ìlànà ìwọ̀kú fúrò bìyí والمسجد الحرام وإخراج أهله منه أكبر أكبر عند الله tẹ bá rò pé àṣìṣe táwọn mùsùlùmí ṣe lé tọ́jú pé àwọn àwọn tí wọ́n ń sílẹ̀ wọn ọ̀mọ́ oṣù oṣù wájà fi lé torí pé wọ́n dìbò tó bá lépo tó mọ̀ pé aṣọ tuntun mi. tọ́lá wa jẹ́ tí wọ́n sẹ́ oyin tó tóbi ni nǹkan ní ìwà wà tẹ́yìn kẹfẹ́ ní mọ́ta náà ṣe tó jẹ́ pé ọlágbá ó tóbi wájú ọlọ́wọ́ wájú ilé lọ ọlọ́ba káwọn alẹ́ báyìí pé ọ̀sọ́dún là ń sẹ́bi ìlà ká kọ dínà àwọn èèyàn láti gbọ́rọ̀ ọlọ́run láti ṣe tọ́lọ̀ wọn bá fẹ́ eléyìí náà ń tó burú ni bákan náà wọ́n kúkúrú bì yìí kọ́dà inú tó tún burú ká ṣe èrèrí sọ́dọ̀ kẹ́dọ̀ ọmọ gbọ́dọ̀ wọn bá gbọ́ wọ́n mẹ́sìlẹ̀ àwọn àmì wọ́n ìṣòro ọdún ahàrí yìí nínú akbọ̀rọ̀ ìjàmbá masilasi alápẹ̀lẹ̀ ti jẹ́ masilasi mọ́kà ká kúnlẹ̀ máa wọ èèyàn débi pé ká nítorí pé wọ́n sin islam ọlọ́run á ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ibi tó tóbi jù níbẹ̀ wájú ọlọ́ ìyẹn ni pé aya ìsọfún àwọn kèké yìí máa ń ka pé ẹsùn jẹ́ bẹ́ẹ̀ kíkan anẹ́sọ̀rọ̀ náà àyè sẹ́lẹ̀ àtàwọn sàábì ni pé wọ́n tako tọ́lọ̀ wọn bá fẹ́ èyí tẹ́yìn ṣe burú ju tí wọ́n ṣe lọ torí pé àwọn kọ́ ni pé ẹ̀kọ́ dínà àwọn èèyàn ẹ̀kú lẹ́mọ̀ wọn nítorí pé kí ni o nítorí pé wọ́n láwọn ọ̀sẹ̀ sí ọlọ́wọ́ bá lẹ́yìn gbogbo wa sì mọ̀ nípa in táwọn tètè ní mọ́kà lọ́dọ̀ àdáfojú àwọn mùsùlùmí àkọ́kọ́ ni kò só lọ́kàn ọ̀tọ̀kan ẹ̀yà tí wọ́n fi jẹ wọn nítorí délé ọlọ́run bá ní ilé wọn àkọ́kọ́ ẹ̀ẹ́kejì gbogbo tó léwu wọn ó ṣe kò tóbi tó ẹsẹ̀ rẹ̀ ò tóbi tó kẹ́ ẹ̀sìn kèké ní sọ̀lọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ gbọ́ ọlọ́run ọba gbọ́ sẹ́yìn lẹ́nu àti máa sọ pé ní kàṣẹ́ náà ni kò sí ẹ̀sẹ̀ tó tó ká tó ṣe kí ni o káṣe kékeré sọ́nà bákan náà mọ́sálásí alápọ̀nlé kí ẹ lé àwọn ará abẹ jáde ẹ fúnlẹ̀ mọ́ àwọn mùsùlùmí débi pé ẹ lé wọn jáde nù kí ni o nínú mọ́kà gbogbo ilé ọlọ́ba ní ẹsẹ̀ rẹ tóbi ju gbogbo jẹ́ǹsì lọ́wọ́jú ọlọ́ ọlọ́run bá nípa ọlọ́wà ní wọ́n fìtìlá tó àṣọ́jú àwọn akérèdé àtibọ́dù mi náà kàtó ọlọ́run bá ní fìtìlá náà tẹ́ ẹ sọ lórí àwọn ẹni tí wọ́n gbọ́ ọlọ́run wa gbọ́ ó le ju ìjà tẹ́ ẹ sọ fún wọn jà lọ torí pé àwọn ẹni tí wọ́n gba ìsìláàmù lọ́tọ̀ wà náà níbẹ̀rẹ̀ ìsìláàmù àwọn kèfèrí mọ́kà wọ́n kúnlẹ̀ mọ́ wọn débi pé wọ́n gbìyànjú kápá kan nú wọn gan kó ṣẹ̀ láwọn òsè ìsìláàmù náà ibi tí wọ́n fi tí wọ́n fi tí náà wọ́n dé ọlọ́ọ̀bá ni fìtínà jẹ́ fìtínà àwọn olùgbàgbọ́ òdodo ó tújà lọ ọlọ́ọ̀bá ọba ní kọ́lá wá pé àwọn mùsùlùmí àwọn tí ara ìsọ̀kalẹ̀ ní lórí àwọn sàádé lọ́jọ́ àná àtàwọn tá a wà láyé lónìí ọlọ́ọ̀bá ń sọ fún wa nípa àwọn tí wọ́n dọ́gba ìsìlámù ọlọ́ọ̀bá ni wà láyà zàlúnà ìkọ́ ti ìlú lẹ́kùn ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ẹ̀ tẹ́tí ẹ̀ gbọ́ àwọn ọ̀tá ìsìláàmù àwọn ọ̀tá ẹ̀sìn yìí wọn ò ní yé máa gbógun tì í hátà yàrùdúkù máa ń dín nìkú kìíní sọ̀rọ̀ wọn ò ní yé máa gbógun tì í ó dìgbà wọn bá rí